àlékún ìpè ọlọ́run. وعن الرحمن بن الذي رضي الله عنه أما حديثي ولقد محمد صلى الله عليه وسلم قال قل أخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل خلق امرأته ثلاث خلقات جميعا wọ́n ti mú Ànábì sallallahu alaihi wasallam wọ́n fún lérò nípa arákùnrin kan tó kọ ìyàwó rẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú gbólóhùn kan náà níbi ìdìbò kan náà ó ti kọ́ ẹ̀rọ tàbàrà òun ìbá ó ti kọ́ ẹ̀mẹ́ta o. فقام غضبان ثم قال ẹnìkan ti dé bọ́lá báyìí ẹ̀sùn kìnnú lẹ́yìn ìgbà náà wà sọ pé ẹ̀yẹ́ lọ́wọ́ tó ti dáàbò dáàbò wọ ẹ̀nà bẹ́yìn náà ọ̀tọ̀ ìkọ̀. ayé làbù tó ti dáàbò náà tó máa fi kí ọlọ́run ọba tó máa fi tiẹ̀ ẹ̀ máa fún fi ọlọ́run. wọn fi òfin ọlọ́run wọn fi ti hẹ́ni wọn á nà lẹ́yìn náà àlùfọ́lẹ̀ fún ìjà náà ti bẹ̀ ní àmì àmì rí báyìí. حتى قام رجل فقال عليه الصلاة والسلام ẹni pàṣẹ ìdíje láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìdẹ wọn ni yà ọ sọlọ lọ aláàkókò ọ̀tún wọn nàbí ìpìlẹ̀ tí mo lè sọ orí rẹ̀ kalẹ̀. ọwọ́ òṣùpá inú ọwọ́ tó wó àdéhùn yìí ó tún ṣe àlàyé nípa ọ̀nà tá à ń gbà kọ́ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé lánàá nípa ìmọ̀ sọ̀rọ̀ tó ṣe tó ṣe inú wọn gbà bẹ́ẹ̀ mọ́ wọ́n ti pé àwọn kan tó rí ẹ máa sọ ìkọ́ rẹ ṣe máa fi dẹ́rù àwọn obìnrin máa fi dẹ́rù àwọn ee kò jẹ́ ká pàdé wà wọn rárá fún àtàntọ́nà bá ti sílẹ̀ ọ̀fẹ́ àtàntọ́nà bá ti tó ti ní ká kọ́ rẹ̀ nípa ìjọba lọ́wọ́ ó ní ó ní ṣé kí n sọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n kalẹ̀ kó má jẹ́ nígbà tí wọ́n ti ṣàìsàn lọ́wọ́ nígbà tí wọ́n bá ń ṣàìsàn lọ́wọ́ ó sì ṣe é ti òbí lọ́wọ́ ó ṣe é ṣe kíkó lera kí wọ́n wá bá ọkùnrin nígbà tó kéde ní ṣàìsàn lọ́wọ́ látara pẹ̀lú ṣàìsàn ti ṣùgbọ́n àbí ibi tí wọ́n tọ́jú ara rẹ̀ nígbà tí wọ́n ṣàìsàn lọ́wọ́ wọ́n fẹ́ mú kó lera lọ́wọ́ tó wá sí àwọn kankan tó dùn ọ́ tó ó súnmọ́ pẹ̀lú ẹni tó wà òní àmọ́ àwọn tó dé òní nǹkan tó yẹ kí ìran kéèyàn tẹ̀ ìbòjúbò ọkàn ọkàn tó bá náà lọ́sàn pé ẹ máa ń kọ̀ wọ́n kalẹ̀ nígbà bá dé ní ìgbà tó ṣáì lọ lọ́wọ́. àti ẹ̀kọ́ ọkọ̀ fúlàpọ̀ náà ò lè ní bùkátà kan bí yálà rẹ̀ àbúrò wọn lọ́jà lẹ́yìn ìgbà yẹn máa ń káyọ̀ wọn akọ̀kalẹ̀ lórí wípé bẹ́ẹ̀ náà yóò sì tó gbà ó kẹwù ẹ̀ bí màbọ̀lẹ́ wọn eléyìí wọn lè kó láti fi dáadáa o òfin ọlọ́run ní o àkàlẹ́ máa ń òfin ọlọ́run ti wù wá o. ẹ bá ti ní kásẹ̀ ní ìyàwó lọ́sọ̀ ni wọ́n kà yìí ìyàwó ní ọkọ̀ kọ̀ọ̀kan náà. ìsì ń kọ́ báyìí nínú kọ́ mọ̀lẹ́ ní ìsìnkú ewu ẹ̀sìn náà. kọ́dà tó sọ fọ ọ̀tàjọ́ kọ́ ìyàwó yìí náà lónìí kọ́ ìfi ọmọ ṣe háìdọ̀ mẹ́ta nínú ilé ọkùnrin tó ní ìlú tọ̀tún á ṣe háìdọ̀ mẹ́ta yìí nínú ilé ẹ̀rọ ìgbé ìwọ ọlọ́dún máa fún lóye ìwọ ọlọ́wọ́n fún ọdún múnú ọ̀gbọ́n fúnà ẹni kọ́ sílẹ̀ dìde nù láàárín òun ni tí ó ti háìdọ̀ sátẹ̀ tí ó sátẹ̀ ló sátẹ̀ yìí sátẹ̀ ní twenty five days ìwọ àtọ́kùnrin wa obìnrin náà wà nílé twenty five days ẹ̀mọ̀ ó ṣe é ṣe tọ̀ kí ìjọba ọkùnrin fẹ́ dàmọ́ta ọ̀gbọ́. àti kí ìyàwó náà kó ti ronú bí wàdà láàrin àwọn bẹ́ẹ̀ àwọn àti ìdìbò ẹni kan dáadáa ni lẹ́sìn máa ń jọjú tó bá fi lè mú ọ ọ jáde parí nù ọmọ ẹ wo àǹfààní ńláńlá ní ìṣẹ̀lẹ̀ àti káyọ̀. àǹfààní tó wá fi kalẹ̀ yìí ìwú òtẹ́lẹ̀ fẹ́ẹ́ káfàní òtẹ́lẹ̀ kókó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbà míì ẹ wà wọ́n wáyé kó ti lálà ní gbogbo mi ìgbó pa òmí ìyá àti bàbá tó sún pọ̀ jù ló bá mọ́tò bébí ya wúyá o nítorí ọ̀dọ̀ ìyá rẹ̀ ló wà kò rí oníbàáwí mélòó ni ìyá obìnrin àìlọ́kùnrin ó sì jẹ́ ilé kò tọ́nà táwọn ìbá àti pàpọ̀dé tí ó kójọ fún títà ọ̀nà yìí kù tí ó là á yóò là á yẹ tó a máa ń tẹ́lẹ̀ àǹkalẹ̀ mọ́ wọn akẹ́kọ̀ọ́ ìkalẹ̀ mọ́ tẹ́kọ́ kó tẹ́lẹ̀ àpọ̀ kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní tẹ́lẹ̀ kó tẹ́lẹ̀ kó tẹ́lẹ̀ kó tẹ́lẹ̀ tí ó bá ti parí ìdá rẹ̀ tó a ti lè parí ìdá rẹ̀ kò sí tó kù yóò kú lórí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n náà wọ́n lé wọn náà nílà láwùjọ yìí ní wọ́n ní ọgbọ́ ọ̀tẹ́ta ẹgbọ́n àwọn ọ̀pọ̀ onírẹ̀ sílé láàárín ìtàn tó bá fi lè wu ọkọ̀ tẹ́tẹ́ padà yóò tẹ̀ padà sílẹ̀ ẹjọ́ ti fẹ́ ra wọn kí ó tó ti tọkọ báyà ní tí ó máa jẹ̀ máa ó lọ lè kó lè pàdé yẹn ṣùgbọ́n ọ̀bí àwọn olàwọlé mi àwọn ti ọ̀bí àwọn olàwọlé mi tọ́kọ̀ àwọn ọmọ ẹ̀sọ́ ọmọ àwọn ọmọ wa mo ti di ìjàmbá yìí ẹni bá dé ní ìlú tó lè tán bá sọ̀rọ̀ nígbà tó bá ti kárí ẹ̀jẹ̀ àwọn lè tán tó ti lọ́dí wọn ọ wà fún bàbá sọ̀rọ̀ nígbà tó tẹ̀lé wọn á fẹ́ ọkùnrin fún ọkùnrin tó jìbì tó ti wọn. sálábọ̀kọ nù ìyẹn láǹfààní àti ìjàpáyà ẹlẹ́ẹ̀kejì náà fẹ́ kó bá di ẹlẹ́ẹ̀kẹta kó a ti ó ti gbà lọ máa rí ẹlòmíì kó o lẹ́fọ̀ àtọ̀fẹ́ bẹ́ẹ̀ ta ni wọ́n fẹ́ síbi ìdìbò kan náà ó ti kọ́ lẹ́ọ̀ ẹ̀mẹ̀ta ẹgbẹ́ ti ní yẹ ó mú bẹ́ẹ̀ sì ni ó ṣe é pé èyí tí a sọ ní àdéhùn akọ́ta ni fẹ́ẹ́ láti wà ní ìkọlọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ wọ́n lè gbé antatọ́lẹ̀ antatọ́lẹ̀ antatọ́lẹ̀ wọ́n ní wọ́n ti kà á fún ẹ̀yọ̀ Ànábì sallallahu alaihi wa sallam àtàgbàpè àtàgbàpè méjì láti bò náà kí wọ́n wá lórí tí ẹ irú nǹkan iná yóò sun eré ìdíyà yìí tí wọ́n àtìpà yóò lẹ̀ ó tó wọ́n fi ọ̀sẹ̀ tí wọ́n dá mo ti kọ́ báyìí pápátá ẹ̀fẹ́ ká ní o Ànábì sallallahu alaihi wa sallam ló gbọ́ nínú bí àyùlá ìfìdánilá ẹ̀rù kan ẹ̀wù bára ní gbígbé ìkẹ̀kẹ̀lẹ̀ tẹ́ máa ń fi ọ̀rọ̀ náà ṣe tẹ́ máa ń fi ọ̀rọ̀ náà ṣe tẹ́ kó súnmọ́ kúkú. ẹgbẹ́ kúkú ni káàkiri wọn fi ọ̀rọ̀ náà bá ká sọ ní káká máa sọ tẹ̀tẹ̀ kúkú ni o. orí sọ wọ́n fi jáde pé ọ̀rọ̀ kúkú léyìí tí ìbá ti kọ́ ọ̀nà ṣeré àti ìgbà ìwárọ̀ ọ̀dún ní ìwá àyà ti wárọ̀ ọ̀dún ní fún tó lóbi ní alẹ́ àkọ́kọ̀ ẹwà wá wo àwùjọ ìwà yìí a máa ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ọba àwọn àsọdìrí tí lọ ó dá sí bí ìpìlẹ̀ ló sọ sí ẹ̀ ìwáyà ló tó sọ sí ẹ̀ láàrin àbá àbúmáwò báyìí àbá ti dọ̀dá jọ wọn láti rẹ jẹ́ bẹ́ẹ̀ ó lẹ́yìn ní ẹ̀wọ̀n kan sábà ó mú òbí àbá àdá kí wáyà mọ́tò títí lẹ́ẹ̀rẹ́ ni ẹ̀kọ́ ọlọ́ni ó jà sí ọ̀rọ̀ pàṣírí àǹfààní ńláńlá ló wà sílẹ̀ láàrin tọkọtaya tó fi ní bí ẹ̀kọ́ra ilẹ̀ ẹ̀lá àtọ́lá ọ̀rọ̀ tẹ̀ ẹ̀mí ìpínlẹ̀ náà máa ní ẹ̀kọ́ra ilẹ̀ o yẹn ti tẹ́ ẹ dára yín padà lórí tọkọtaya tó bá ti délé ìta ẹ̀ lágbára rẹ̀ mọ́ nítorí ó lágbára rẹ̀ ẹ̀wù kan àbí fíyàwó lọ máa rí i ẹlòmí kọ́dá àtìlẹ́sẹ̀ pálọ́márì tí ó tẹ̀lé wọn ti súnmọ́ra dáadáa ó sọ pé ìbọn fúlàní ẹ̀ tó kó sẹ́yìn lè fẹ́ wọn sẹ́yìn yáyà yìí. ìdàpọ̀ náà mo gbọ́dọ̀ bí ọ̀rẹ́ rẹ̀ àpò fún àgbà yìí yáyà yìí kọjá kó jáde mẹ́ta báyìí ìyàpò mẹ́ta ọ̀ ọ̀pọ̀ náà ìwà àtẹ́ta ó máa mọ̀ọ́dé bẹ́ẹ̀ mọ̀ọ́dé bó yóò dé bẹ́ẹ̀ tó kọjá rẹ̀ àbẹ́nà balẹ̀ tọ́lá alẹ́kùnrin àwọn àlùfáà pọ̀lẹ́ta fún ọmọ rẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ alẹ́ نعم وعليكم السلام ورحمة الله وبركاته nígbà tí wọ́n ti wà lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ti kọ́ yóò mọ àmọ́ bí èdè fún ọkọ síbáyé àmọ́ kí ni kí ni kí ni gbọ́ kọ́fà oṣù ìyàbọ̀ tó fara náà ń gbọ́dọ̀ jẹ́ pé nínú gbogbo èèyàn tó bẹ láyé ọkọ àtìyàwó ni wọ́n kò sí ní òun lórí ara wọn. lẹ́yìn tẹ́ pé ìyá tó bí obìnrin yìí àwọn nìkan bẹ tó ti tó bẹ̀rẹ̀ lóbìnrin náà ń bẹ̀rù tó lè ní àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn kan yẹn ni yóò ní kọjá lọ́wọ́ èyí ẹgbẹ́ ti wà wọ́n ti wà lọ́dún wọ́n ti jọ wà ní inú òrùlé kan náà tó ti ọkọ̀ lóṣù bọ̀rọ̀ sí àlàtúntò ẹlẹ́ẹ̀kejì ẹ ẹlẹ́ẹ̀kẹta ní òpin dandan kó ṣe ilé ọkọ̀ nítorí pé kò lẹ́tọ̀ọ́ àti fẹ́ padà mọ́ àbíkọ́lọ́ máa lórí so ẹlẹ́kẹta yẹn kò lọ sí ní ìbò mi ọlọ́run tó fún wa rẹ̀ tẹ̀ ẹ́ dá wọn inú ilé yìí ní ṣe ní ọlọ́run tààlà àlàyé lẹ́ẹ̀mẹ́ta rí na ọlẹ́ tí ọkọ̀ rẹ̀ ti pọ̀ lẹ́ẹ̀mẹ́ta kò wá rí ẹlòmíì tó fẹ́ kò rí ẹlòmíì tó fẹ́ ilé ọkọ̀ ẹ̀nà padà èyí kìí tó tán padà ìbú tó tán padà lápapọ̀ náà ni ó tán padà lẹ́ẹ̀kejì náà ni yóò tó tán padà lẹ́ẹ̀kẹta yóò padà palẹ́ wáyá èyí tó palẹ́ lápapọ̀ tó tí ó fi tó fi tó fi tó fi padà palẹ́ náà ni fẹ́rẹ̀ ní bí kámúgbà tẹ̀jẹ́ agbókò nǹkan tí ṣẹlẹ̀ ní àwọn ọ̀nà ti obìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn làánú yẹn máa ń ṣe àwọn ọmọ ẹni gbọ́rọ̀ jù wọ́n mọ̀ sí kankan ju bá náà lọ. láìpẹ́ máa lẹ́sìn àwọn sọ yìí ọ̀la ẹ̀rí nǹkan já púpọ̀ èyí tí ò bá rí àdájọ́ ti wò sòtò pé ara tọ́nà mi fún mi lọ́kọ́ títí dé ìdílé ju mẹ́rin lọ́nu gẹ́gẹ́ tí lè àtọ́nà ẹni tí ó fẹ́ fẹ́ pé ó fẹ́ fẹ́ obìnrin tó ti lọ́kọ́ ńlé ọkọ ẹlòmíkọ́kọ́ ẹlòmíkọ́kọ́ ní kò ìrànlẹ̀ náà àtẹ́lẹ̀ náà ti fún un. ẹ̀ẹ́dẹ́ ìdílé pé àwùjọ tó wà yìí àní trust nínú ara wa kí ló dé tọkọ rẹ bí ọ àìsàbàbà pé ọkùnrin ní kọ́kẹ́lù àwùjọbàbà obìnrin ní ọ̀dà. fọ́nà bọ́ fẹ́ bí àwọn ènìyàn nígbà ẹ̀sọ́ kọ̀ọ̀kan ọmọlúwà dínkù ẹ̀ẹ́dẹ́ẹ̀kẹta òun ni kó jẹ́ pé àwùjọ ayé pọ̀ ṣe pé ẹ̀fà mẹ́rin ti pa àwọn ẹlọ lẹ́yìn apáfẹ́ dáadáa àwọn ti nílò ẹni o kí ní sẹ́nà bá ìkan ti bá tẹ̀lé àtọ́nà máa ń gbẹ́jọ́ bá èyí ti làwọn pọ́ ó fún lè fún kó ti wà lọ́dọ̀ rẹ̀ òun òun lẹ́nu tó ti láyé obìnrin tọ́kọ bá fún àwọn oníbẹ̀ fún kó wọ́n tún lè padà máa pàdé ara wọn lẹ́yìn sí ilé òun ti ẹnì wọ́n máa wọ ọmọ òun nílé ọkọ ló tún kí mọ́lẹ̀ ló tún kí mọ́lẹ̀ ṣé wàá dídé yìí òun ló jẹ́ pípé ìyàwó mi ló gbé dáadáa àwọn ìyá wa tàbí ẹni wọ́n pè àwọn ní tọ́pù ọmọ náà àwọn ìjọba ní àwọn àti ìjọba lọ mọ́ ọ́n ilé ìwò kan tẹ̀lé àmì ìbọ̀rẹ́ tó fi pípa ìbò ẹran kò mọ́ ẹnu lábẹ́ ilé ìwò nípa ilé wa ti pé àkọ́bí tó fi kún lẹ́tàpọ̀ dé lẹ́tàpọ̀ ìwọ̀n ti tàná nínú ọ̀wọ̀ kéjọ mẹ́rin pé dáadáa tó bá ti yẹn ti bí obìnrin wọ́pọ̀ lábẹ́ tẹ obìnrin mi wọ́n làbá ẹgbẹ́ tẹ ó tẹ̀ sí ìfẹ́ yẹ kó tí máa yìí nǹkan tó ti fẹ́ dá fún wa lọ́mọ bí ó ní kò lọ́mọ àti ní bọ́ ọmọ ẹgbẹ́ wọn àyà ni wọ́n jẹ́ fẹ́ tẹ fún bíi ó ti yẹ kó kó sọ́dọ̀ bóyá bóyá nínú ṣẹ̀ríà obìnrin tó máa kọ́mọ sọ́dọ̀ sí ìbàlágà tẹ́kọ́ lè nígbó yóò fi náà pé ní òye ti làákàyè mo ní wà fún àwọn ọmọ bíbẹ́ rìn yìí tó fẹ́ lọ mo lọ kọ́mọ sí ìdílé ní kọ́mọ sọ́dọ̀ o wàhálà táwọn obìnrin gbọ́ pé bá ní ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ní àbáta alábẹ́rẹ́ náà wò ní lọ́wọ́ àdéká máa kàn sí àdúrà mi báyìí lọ́pọ̀lọpọ̀ bá àti ìgbòho ló bàjẹ́ ọkùnrin náà Ah, káwọn ń gbé ẹyin orí kọ́mọjọ́ bí ẹgbẹ́rẹ́ kan ṣe tó ti ọ̀ṣọ́ ọlọ́run tàbí náà wà ọlọ́run tàbí náà dájú ìrìnà lọ rẹ̀ alùpùpù tó pé kí ẹ gbé nǹkan mo ní gbogbo lọ́rùn tí ẹ ń fi nǹkan bí ẹgbẹ́ ti tẹ̀ wá jẹ sáré tó láwẹ̀ ó lè lápọ̀ tó láwẹ̀ àwọn ọba àti tó dàbí ẹni tó di omi ní ètè àlùwàlá yóò nírun tó dàbí ẹni tó kéèsì ọ̀pọ̀ ọlọ́run ọ̀gá ti yẹn kéèsì wáyé ó wá àwọn káàkiri ọ̀pọ̀ tó kò nípa tí wọ́n ti di ìgbésẹ̀ yẹn. 就是这些那边的所谓的华灯桥的。 fámílì tí ọkọ̀ ní kí ìyàwó lọ sílé wọn díẹ̀ lára àwọn ọmọdé ti kọ́ ẹ̀mí náà ní ìjẹ́ kọ́lọ́ sílé wọn bá kọ́ ọkọ̀ níta lọ sílé wọn ọ̀rọ̀ tó dáa ní o kó lọ sílé wọn tí kò lè tiẹ̀ tí ó ti bẹ́ẹ̀ sí. Tí ìdí mo kọ́ láti ọ̀nà ayọ̀kọ́ ara àwọn ọgbọ́n òkè ti kò bèrè yẹn tó bá ti tè tó lọ sílé wọn ó ti kọ́ ọ́nù tó bá ti tè yóò ti ti ẹja rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ àwọn ẹ̀sìn tí ò dáa ni obìnrin àti ọkọ wà lábẹ́ rẹ̀ gbogbo ìdílé máa ń gbé wọn pè ọ́ ẹ gbogbo bí wọ́n àti olè tó ń pè wọ́n ti ti bẹ̀ ẹni fún un ní àǹfààní àti wọn ti bàjẹ́ nù tí wọ́n kọ̀ fẹ́ má ọ̀nkọ̀ fẹ́ má bọ̀dé àwọn èèyàn pọ́líṣì obìnrin kó máa lọ nígbà wo ìyàwó kan máa ń tẹ̀lé àmì kọ́kọ́ káyà ìwé ìwé sọ́kù náà àkọ́kọ́ fẹ́ kọ́ ọ kamari sabu akọ o kiri àwọn ọ̀sán ìjọ òun ta ti kọ́ sí ibi tí ìbí dá àgbà mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n á gbé ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta méjì ó yá ju àìgbà lọ àyàfi bá lọ bọ́ sí àwọn ọjọ́ tí ìgbọ́nà tó bàbá ẹni kan sí òun ni onígbà yìí wọ́n gbé ọ̀nígbà méjì ẹgbẹ́ta nínú ọ̀nígbà fúráìdì kan ọ̀nígbà gẹ́gẹ́ bí ní náà. wọ́n ní tí yàrá ó fèrè ní ọ̀rọ̀ ìmọ̀lẹ́ iná ó ní ìmọ̀lẹ́ pé ó ní ìlú méjì mú pé àbíkábí kan tí lè gba ọ̀pọ̀ lórí pé ìjọba tó máa lọ sí ilé wọn náà kí ló gbà lórí pẹ̀lú ṣẹlẹ̀ dídì ó ó ti kọlọ̀ pé ìjẹ̀bí ni ti tó ẹni ti àti à ó kọ́ ojú kan fẹ́ bí yóò ṣe tó kéèyàn mọ nǹkan tí irun kíkà rẹ̀ ti sọ jáde ọlọ́run tààrà ìrọ́pùn fẹ́ràn.